صلى الله عليه وآله وسلم ah ọjọ́ ti lọ ṣùgbọ́n wọ́n ní kò ní tán nínú gbá oṣù káàmàrí ilé tí a fi pa ọmọlàbẹ̀ẹ́ ẹ̀rì wípé aṣọ fún wa nínú suratul Ahqaf ọlọ́run fún wa ọmọ rere olórí ọmọ bẹ́ẹ̀ náà lọ́sọ̀dà kejì ọmọ tí ó borí lùgbà ọlọ́mọdé mi àti yẹn wà tí wọ́n ń sọ yẹn ó ní أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمين إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي, خ والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله وَإِلَكَ آمن إِنَّ وَعْدَ اللَّهِ حق فَيَقُولُ مَا هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ ẹjá akọ bẹ̀rẹ̀ níbi wípé tá a bá lè ọmọ jẹ́ ọmọ bí ọmọ bú sáwọn òbí ẹ̀ kí láwọn àmì ẹ̀ a mọ́ pẹ̀lú àlèwáládú àlèáàpù àlèwáládú àlàáàkù àlàáàkù kọ́ọ̀fù ni o ibẹ̀ ni a ti mọ́ ìkúmọ́kù ẹmọ́jọ́ àkókò lè wá nìdẹ́ yìí àkókò yẹn ìpìlẹ̀ rẹ̀ nínú èdè lárúbáwá kágé nǹkan ní àlàbí máa sọ pé àyà àpéyípọ̀ torí táàbà ń ṣe ágbé gbogbo ẹ̀rọ ní wọ́n bá wọ́n pa àpéyípọ̀ ẹran tá a pa yẹn ẹ̀rí pa jíbò gbòǹgbò a bá ti wá ní ọmọ ó jẹ́ ààbò ìtumọ̀ rẹ̀ wípé àṣẹ táwọn òbí rẹ ń pa ìdúnbù dáadáa tó yẹ kó máa ṣe sáwọn òbí ẹ̀ ní gbé e dànù kí ní àwọn àmì ẹ̀ sọ aburú irú ìwà bẹ́ẹ̀ àwọn àmì tọ́látàkó láwọn máa oṣù ọmọ tí bá ti ṣe ṣe ọ̀wọ̀ bí ẹ̀ nọmbà wà nù wọ́lẹ̀dẹ̀ kọ́lá ìwádìí lẹ́yìn ó fi lákùnmá àwọn onímọ̀ sọ yí pé tí ọba ti dá kíyàn ṣe fò sáwọn òbí ẹ̀ ṣe yọ́wà lẹ́tọ̀ọ́kọ́ náà

kí lọ jẹ́ kí lọ jù ẹmọ́ bá mi sọ yẹ́ ẹmọ́ bá mi sọ yẹ́ tí ó bí ẹ̀ èso mọ̀ rẹ̀ ara rẹ̀ ní bákan pípa tẹ́rùkù ìdìmá hìmà ọmọ gidi ma ń ṣe ìdìmá fáwọn òbí tí ọmọ bá ti lọ́wọ́ lè ṣe ìdìmá kó sábìsì ní ìdìmá ọlọ́rọ̀ wọn ṣe bọ̀ yìí fáwọn òbí ẹ̀ tí wọ́n bá ní nǹkan ṣe kọ́ lọ ṣe wá jẹ́ ṣe kí kó má sọmi nílé pẹ́ẹ́dẹ́ tó wà lọ́kùnrin ọmọ ọ̀pọ̀lọpọ̀ wá sí. kẹ́ ṣe kí àsìkò tí wọ́n jẹ́ bọ́ fẹ́ wọ́n jẹ́ pé ìyá rẹ̀ kún ìjọ lọ́lọ́ táwọn ẹ̀rẹ́ máa ń ọmọ mi ò òun ọjẹ òbí rẹ̀ yóò fa bọ́ ń ṣe pamọ́ nínú ẹ̀ òun lẹni ọba níyàwó tó ní màndíá nínú ọmọ tàkàndínmù záújàtì awil aṣìjẹkọ́ hì alìhìmọ̀ kọ́ wá gbọ́lá fún ìyàwó àbáwọn ọ̀rẹ́ rẹ̀ níbi ẹ̀rọ kóbi rẹ̀ kó ẹgbẹ́ wọn tó bẹ̀kẹ́ láwọn fẹ́ àfi ká bọ́ lọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọmọ ìjá ìyàwó ní ọmọ asọ́gbà tí wọ́n wà ara mi pé olórí ibú ọmọ lọ́wọ́ tí àwọn rẹ̀ bá ní màmá rẹ̀ ọ̀dọ̀ débi kò ní dọ̀dọ̀ tó bá ní ọ̀dọ̀ rẹ̀ bí kọ́ ní màmá rẹ̀ mọ́ gbé mi láti tó wá sọ ti bàbá ẹbí kọ́ lọ sàánú tíá ṣẹ́ẹ̀rí nínú àdánwò tí ń bẹ láyé lóde òní kò sí tẹ́lẹ̀ ọ̀rọ̀ ni ní pé ǹjẹ́ yìí jẹ́ mọ̀ yìí kẹ́bí sí bídé kí á ti wà táwọn èèyàn kọ́mọ kéékèèké lọ tí àwọn kẹ́kọ̀ọ́ àgbàlagbà náà ti wà ẹ mọ̀ ọ wà o àwọn tẹ́ bá lárúgbó ńlé wọ́n ti nílé àwọn arúgbó náà bọ́ọ̀lù ọkùn àjà síbẹ̀ gbígbé kò fẹ́ tẹ ẹ̀ṣẹ́ kò fẹ́ sí wà láàbà lórí ẹ̀kọ́ mọ̀ dáadáa tí ìbá ṣe pé rí ṣe wà bá kéèyàn lọ wà nínú ẹ̀ ó ní pé kọ́lọ̀ wọn kọ́ kí ọmọ tán kọ́ wá wà láàyè tí ẹ̀ kọ́ wá máa bèèrè àwọn òbí rẹ̀ mọ́ tó ti ẹ̀ máa bẹ̀ wọ́n wò wọ́n tẹ́kì bọ́lọ̀ bá kádàrà pé wọ́n rí ó dìgbà ọdún lẹ́ni tí wọ́n bá tán nínú ẹ̀ tí wọ́n bọ́ láti mọ́ mi ilé àkùnrin ó ní láti wà àwọn ìgbà ṣe kí ó pàṣẹ àwọn ìpa ọláṣẹ kó mọ́ ṣe nǹkan mí ní àṣẹ tí kìí ṣe ẹ̀ṣẹ̀ nínú rẹ̀ nínú ẹ̀ ó ní kí ọmọ ọmọ lè fi mọ́ bẹ́ẹ̀ kí a máa wo òbí ti bínú ti bínú ṣẹ̀pá àwọn mímọ̀ sí bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ tí wọ́n tó bá fa ojú ro báyìí ìfa ojú ro sóbìí ó lè kó bẹ́ẹ̀ lọ́dọ̀ ara àwọn àbàjẹ́ tó wà lára àwọn pàápàá tóbi bá ń bá wọn wọn lẹ́jú wọ́n mọ̀ náà wọ́n fẹ́ náà yóò tó ṣe báyìí ó kò bára rẹ̀ nínú ẹ̀ e, òun ni kọmọ mọ́ ní ọlọ́ni wá fi láwọn mọ́ mìíràn ó rẹ̀ yí apá rẹ̀ méjèèjì ńlẹ̀ ní ti níwájú àwọn tí fi tó bá ti wá níwájú àwọn òbí rẹ̀ tó ń àwọn àmì kéékèèké nìyẹn nínú àwọn àmì táà fi mọ ọmọ tí ìṣọ̀rọ̀ rẹ̀ kí wá làwọn àbúrú tí bẹ̀rẹ̀ ẹjá sọ díẹ̀ ṣe ẹni téèyàn bá sọ kankan ju nǹkan tí mo fẹ́ sọ ní ìsìn ìlọ́kó ti kí ni àlìjàzá ó ní jíṣìlá Kùránì ní halidaza ilẹ̀ ìsàn ṣe dáadáa ò ní ẹ̀sẹ̀ kẹta ju pé èyàn gbà dáadáa bí àṣà bàbá wa kan wọ́n á ní ṣe ènìyàn ní kíni alágbára gbogbo ọmọ tí bá ń kọ àṣẹ tí ń kọ ọ̀rọ̀ sóbì rẹ̀ lẹ́nu tí ò ní tẹríba fóbi rẹ̀ ń ṣe pamọ́ pamọ́ ìṣègbè ó làbọ̀ wá gbogbo àṣẹpamọ́ oríkìní làbọ̀ wá bá ọlọ́run bó sàánù wọn lẹ́yìn ìyẹn ẹja wá sọ díẹ̀ míì nínú àwọn ìkàtà àsọtẹ́lẹ̀ Ànábì hadithi yẹn kò lẹ́yìn láì ọ̀há sí bẹ̀rẹ̀ ọ́dàbù ló fọ́jà alábìnrin kò lò lòrò gbogbo ẹ̀ṣẹ̀ tọ́mọ ẹ̀dẹ́ ni ọmọ dára yìí yóò ákèrè lọ́hùn mi ní àmà ṣá àyíláyọ̀ nìyà àwọn kan bẹ́ẹ̀ tí ìdá bá dá ọlọ́run ní jẹ́ ìyàwó ní fi bí kìlọ̀ gbà nìyà kódà ó lè lọ lára kó sí yóò tún bá kó bá tún bá kó forí kó tiẹ̀ tó má bí má ga lọ́ padà òní ilá òkú ọ̀lẹ̀wàlìdà ilá ilá òkú ọ̀lẹ̀wàlìdà àfi mímọ̀ ṣẹ̀wò ní méjèèjì onífà ìnáhù yóò ajá lórí sọ̀hìbì yẹ fi dúnyà àwọn yóò ajé lórí sọ̀hìbì yẹ fi dúnyà ọ̀bà ẹ̀kọ́ ọlọ́run máa kan jú náà bá bí wọn lóko yóò jẹ ìyá ẹ̀ ìyá náà ní ó dẹ̀ o ẹni tí ọba fẹ́ fi ọwọ́ ara rẹ̀ mú akọ́rọ́ kó wá lọ fi fa ìyà wá sórí ara rẹ̀ ó gbọ́dọ̀ mọ bó lè ṣe mọ́ nítorí bá fún ṣáàgbọ́ mi yẹ́ ẹ̀ dá mi lóhùn ẹ̀ dá mi lóhùn àlẹ́bà Muhammad ó ní fàlàfàtọ̀ àwọn mẹ́ta kan bẹ̀rẹ̀ láyà gbogbo lọ́hùn ilé ìhìnbí àwọn ọlọ́run ní fojú àánú ẹ̀wọ̀n wọn lọ́gbà yàrá wọn ìgbà tí ń kà wọn ó ọmọ tí wọ́n ṣe òbí ó máa ṣe òbí torí yóò níbi tó ṣe dé káyà tó pọ̀ láti máa ṣe nígbà tí ọba ajẹ́dá ọba pàtàkì lẹ́mí rẹ mọ́ tí ọ̀tọ́ lọ pọ̀ ní ṣùgbọ́n pàtàkì àmì àmì pé ọmọ ti ya kàǹtà sọ́lọ̀ ó ní pé kọ́ ya kàǹtà sóbi ẹ̀ ọmọ kan ní gé ọmọ tọmọ ọlọ́run tí ń ṣètò ọlọ́run láyé ó wá gbọ́dọ̀ lọ sáwọn obìnrin àmì tó dáa tó tóbi jù ó ní pé kẹ́ni kọ́ mọ́ dìrẹ́ ó lọ́nà táwọn obìnrin fi sùn

fanuslihi jahannam iná jahannam lọ́nà ṣá àti ọ̀ṣìyà ọlọ́lá àmẹ́rù ọlọ́lá àmẹ́rù ẹ dákun nínú aburú tí àìgbọ́nà sóbi lẹ́nu máa bí fún yà wọ́n ni pé mọ́jọ́ ọ̀nà wọ́n bínú sí wọ́n sọ́kùtò lọ́ fi sọ́kùtò ìwádìí tí èèyàn bá sáfẹ́ kí òun fẹ́ rí ìbínú ọlọ́run tó bí ẹni kan máa kọ kò ní pẹ́ rárá ṣe ẹ̀rí ẹjẹ́ sọ kí nìkan fún yín lónìí àìmọye nínú àwọn ènìyàn lọ́rọ̀ wọn ti polúkú tí ò yé mi ó lè ti gbìyànjú gan wọ́n sáré pé kò jọra wọn ẹlòmíì gan yóò mọ̀jọ bí ẹni ta síbẹ̀síbẹ̀ kò ní sí fọ̀yàbá rẹ̀ nínú àlámàrí ẹ̀ ìdíyẹ kò sọ́dà ẹ̀mí rẹ̀ ọmọ fún pẹ̀pẹ̀ ni bìlá sábàbí wà ní mọ̀ tí ń fà kò ní ní fàyàbá rẹ̀ kò ní ní bàyọ̀ kò sí ní mọ̀ tí ń fà ara tí mọ̀ ń fà ní ọmọ mọ̀ sí kò ní rí rọrùn kò ní ṣe kí ni kò lè rí ní ni kò lè rí rọrùn ẹ ẹ̀yàn mọ̀ yáà àjọjọ́ ní tí a mọ̀ ní nípa Muhammad tí ń ka akíbárò ìkàbàlì àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí a máa ṣe ọlọ́run hmm. ọlọ́run ọkà ìbọn bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ ọkà mímọ̀ sí ìwé mi iṣẹ́ ńlá yìí lọ́dọ̀ lọ ọkà ẹ̀bọn kí ló tún kà mọ́ nínú tí máa bí fún yàn òní nẹ́sìnàwó àlìbárọ̀ká ọlọ́pọ̀ fi gba àlìbárọ̀ká pọ̀ lára ẹ̀ àlìbárọ̀ká ọlọ́pọ̀ tó ti wà lọ́dọ̀ rẹ̀ ọlọ́pọ̀ sì fi nínú rẹ̀ yọkùn lára rẹ̀ tó o bá ń ta á mú tẹ́lẹ̀ ọ ma ta tẹ́lẹ̀ títí ń jókòó sí ní jó máa ń gbàgbọ́ yàrá gbogbo wa la ní gbàgbé hadithu kan wípé àlébà Muhammad sallallahu ní àwọn àdúrà kan bẹ ọlọ́mọ gbà á dàwà tí mo sàjàbà nígbà tí ń ka ó ka àdúrà bẹ́ẹ̀ ni àbíbẹ̀ kan du'aul walidi li waladi àdúrà tí bàbá bá ṣe fọ́mọ ọlọ́run ìpè tó bá ṣe nù tó bá ṣe ìpè fọ́mọ rẹ̀ náà lọ́pọ̀ ẹ̀mọ́ àgbàgbé ọ̀rọ̀ jùlọ ìdù a ti sọ ṣe ní hálùkọ̀ ìnà àbíṣẹ́ náà wẹ̀ náà dàbí fọ́ ọ̀rọ̀ ó kí a lè kẹ́gùn jọ̀rọ̀ ìjù àyàábìjù tí ń sin ọlọ́run tí ń sin ọlọ́run ní ṣe o ìyá rẹ̀ wá wá wọn kí wà mọ̀ wípé tí wọ́n wá fi bá dáálẹ̀ wọn lọ́mọ dáyọ̀ nínú kìí ṣe nǹkan mìí tó àkàṣítọ́ ọlọ́run ní ṣe tí ó mọ̀ pé kíkọ àṣẹ òbí ti nǹkan mìí tó àkàṣítọ́ ọlọ́run ni wọ́n ń ṣe nǹkan tí ọ̀bá tọ́lọ́run ni wọ́n ń ṣe eléyìí ṣe ẹni tí ń ṣe nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́wọ́ ìbáádà gẹ́gẹ́gẹ́gẹ́ ní ṣe kìí sì ṣe wípé dìṣọ́ bẹ́ẹ̀ e, kò bí ẹ̀ e o ṣùgbọ́n kò fún wọn ń tàyàn fún màmá rẹ̀ ń tàyàn màmá rẹ̀ ní ilé ọlọ́ ọmọ yìí bó ti wùlé ó ṣe tó ọjọ́ rọ̀ kú láyè tó fi lójú aṣẹ́wó bá ń fàdánwò kan adáwò kan àbí ọ̀kan wà láàánáwó kan tí kì í bá ṣe ọlá àpótọ́lọ́ náà ní í ṣe tó fi gbálẹ̀ wọ́n ti ẹ̀kọ́ ìbọn àbí kò torí òun ló ṣe ọ̀tẹ̀. ṣùgbọ́n torí pé tọ́lọ́wọ́n ọba lòun ń ṣe ọlọ́run á fi agbára rẹ̀ gbálẹ̀ ọ náà ni pé obìnrin aṣẹ́wó ó padà parọ́ sí náà ibi títí ìṣèjọsìn wọ́n wà ní ọwọ́ wọ́n wà ní ọwọ́ wájú ọ̀hún gan yà lọ́wọ́ jẹ́ yà ṣùgbọ́n torí pípọ̀ lọ́wọ́ lòún ṣe ń tì ìgbà wọn gbé ní àpárọ̀ ọmọdé ti fi lórí ìmọ̀ ìjọ kí bọ́ ìgẹ̀ẹ́lẹ̀ tó ti jẹ́ ẹ̀mọ́ fi sàkọ́ gbọ́gẹ̀lẹ̀ láàṣẹ irun bí irun wèrè nonsense wàláhì kí ní ẹ̀yẹ máa dúdú ìgbà tí bá ti lọ́jà àwọn ẹ̀yẹ máa ń bà mí lọ jẹ́ pọ̀ tí máa ń pa mí lẹ́pọ̀ lọ́pọ̀ torí èyí wọ̀n wo ìwé ọlọ́run níbo lèyàn wà tí fi ń ronú bá ó jẹ́ ẹni tí máa fi proof gómìnà lájú àbí kí mo gbádùn ní kí n bẹ́wùlẹ̀ ìràwọ̀ síra ní mo rọra kò ní mo rọra yìí níwọ̀n tó tí ìdá kẹ̀kẹ́ ṣe rí nínú ìgbésí ayé níwọ̀ tẹ́gẹ́ tó ń jẹ́ ẹbọ ẹnu ò lè ṣiṣẹ́ tí ò ti ṣe nǹkan láyé rẹ ẹlẹ́kùn bá nìyẹn ṣe máa gbádùn tí ẹ bá fẹ́ gbádùn nígbà tí ò yẹ kó gbádùn wà máa yóò jẹ ìyà fẹ́ ayé ta ni òun gbẹ́gbọ̀n gbádùn ọ̀sán tí òun ìgbẹ́gbọ̀n pẹ̀lú lásìkò tí ọmọ wa ta tẹ́tẹ́ nígbà kan ọmọ lọ́mọ ní ilé ọlọ́mọ ta tẹ́tẹ́ bọ́ọ̀lù kẹta ní òkú wọn náà ra wọn two one four two five two. ẹ wà máa wí pé èèyàn ṣé bí wọ́n ní òkú tí yàrá jù ọ̀ràn sáwọn ya yín ta tó lọ sádàjú báwọn òbí yóò ta àwọn adájọ́ kò yóò ta ní ta ńlá tó wá sọ pé nìkan fún yín kékeré tíwájú tá a dàgbà sí ilé ń bẹ kò jìnnà sílé wa ilé ta èyí sọ̀rọ̀ ọgbọ̀n ọdún sẹ́yìn o ó ti tí mọ̀ sọ ti pẹ́ gan o púùlù púùlù bàbá máa ń ta àwọn àgbàlagbà ní ìṣòwò máa ń ta ń dà pépà inú pépà ni wọ́n ti máa ń ṣe announcement ni ni wọ́n ti máa mú kẹ́lẹ́kà táàbọ̀ mọ̀ pé bọ́ọ̀lù ni wọ́n ń gbá àti àwọn Liverpool àwọn kẹ́lẹ́kà àti àwọn Premier League gẹ̀gẹ̀ tó ń gbà náà ní ẹgbẹ́ ti lé lórí púùlù ni wọ́n máa ń pè ń gbà náà síbẹ̀síbẹ̀ wà wọ́n yà àtàrí láti gbà táwọn àti ìdáyé títí sí àṣe kẹ̀kẹ́ ní tààbá lọ́wọ́ àwọn òbí gbogbo ẹnu lálẹ́ fún wípé ìtàwọn òbí wa ẹ̀sìn tá ń ṣe àyàfi tí wọn bá bá mọ̀ nínú ẹ̀sìn táwọn wa ń ṣe lókun láti ṣàlàyé ṣe ló wá bọ́ bẹ lọ́run pé kí ọmọ ju òbí rẹ̀ lọ́rí dáadáa tó bá ṣe mú ọmọ máa tọ́ ti ẹ̀ bá mi gbogbo rẹ̀ ṣe ìtí máa ti sọ ní ọ̀nà bí òun ọ̀dá àwọn ọmọ lọ́lẹ̀ ìwé wọn já lọ aláìwọ̀n já lọ lẹ́yìn primary school kò síwèé mọ́ kéwu àwọn olùkọ́ ti ṣàjọ fọlọ́ọ̀ gbogbo ọmọ tó ọkùnrin tó lọ bá fún mi àfàwọ́yà gbogbo àwọn tí wọ́n lọ lè rí àwọn ọmọ lẹ́yìn lẹ́yìn àwọn ọmọ lẹ́yìn lẹ́yìn ìyá máa jáde kan ìyá máa jẹ ọmọ ìyàwó ní kàlẹ́ta nǹkan kátó wá ní àwọn táwà wá ń fi owó ìjà àfáàtọ tí wọ́n wà lọ́mọ ṣe nǹkan mídọ́ àgbẹ̀ṣẹ̀ dàtọ̀ ọmọ yẹn wá rọ̀ owó gbé lọ bẹ́ẹ̀ ẹjọ́ rí yán pé ẹnìkan ò lè gbé lọ wọ́n wọ́n sọ́ọ̀sì fún ọ̀nà tọ́lọ̀ láti rí àṣìkì wọ́n mọ̀ ibi tọ́ ìwọ̀ ìwọ́ lọ́mọ ìdáyé rẹ̀ síbi tó àbùsítọ́lọ̀ ò lè ṣe bí jà ti wà lórí gbogbo yí báyìí pẹ̀lú báwọn òbí ti darí yí sílé kí òbí ti ṣe tiẹ̀ bá wà lọ́ ìkọ́ bá ṣe nǹkan mi ó fún gbé gbádùn òsì wo lọ́fẹ́ gbádùn òsì ọ̀làjú òsì àwọn tó bí wọn ò mẹ́ẹ̀sì wọ́n ń sáré ọmọ wọn wábi tí wọ́n ti mẹ̀sì àwọn tí wọ́n mẹ̀ẹ̀sì wọ́n tó bẹ́ẹ̀ lọ darapọ̀ máwọn ọmọ tí àwọn òbí wọn gá pẹ́ tọ́mọ tàwọn náà bá ti ẹ̀dẹ̀ rí báyìí abẹ́rẹ́ pé bàbújẹ́ ní ìwà gbé fóònù káàkiri fóònù wá di tó tóbi jọ lọ́wọ́ wà lọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ mo yà fọ́tò bó aṣọ ilé owó yàgbé ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ síkàlẹ̀ ló ní kẹ́ ẹ̀mí yàgbé wọ́n ṣe ń takìtì sórí dáadáa dáa tọ́nà kan bá bá irú ẹ̀kú yóò ṣe àdápò bí ó sì bá kú ẹ máa gbọ́ ìgbọ́n ga tí mo máa ń sọ fún ìlú ìgbà mọ̀ ń sábà aláṣẹ sábà rẹ̀ tó wọ́n bá gbìyànjú kó o lo ìgbà ìwé rẹ̀ dá ó sábà máa torí nǹkan mi ó ní rí ìgbà lọ́wọ́ ara rẹ̀ àti ìgbà yóò di ogun ó ti wá la ọ̀nà ẹlẹ́nu wọ́n lọ já síwájú rẹ̀ bá gbígbà ọmọ rẹ̀ náà ó gbé látara rẹ̀ ó ṣàgbápò ní ẹ̀ ó ṣe àgbápò ọjọ́ ẹja wọ́n ní gbogbo rádaràdá gbogbo àwọn ọ̀rẹ́ àwọn àwọn gbogbo olórí jákùjákù tó bá wà lórí ó ní níbi tó ń lọ bọ̀rọ̀ kódà àdúrà rẹ̀ ní gbà bọ̀rọ̀ ó kẹ̀lé pé àwọn tí ó tó ẹ̀ ojú wàhálà ìtọ́ bá mójútó tó bá yẹ kó mójútó iwájú báyìí náà ti mọ̀ ọ̀gbẹ́ tó sì ń dùn àwọn òbí rẹ̀ nù àwọn tí ò tu ọ̀ ní tu ọ̀ àwọn jẹ́ dandan jẹ́ pé ò ní jáwọlẹ̀ ìjọ tó wá pé mi lọ́nà àdá ọmọ tó kù ní balẹ̀ sí ẹ ta ló ráàyè pé kọ́mọ pólísì ẹnì kankan kiri nísì ọmọ tí ò lè rí ẹ̀jẹ̀ ọmọ mi jalè ó tó bótó bèèrè wọn ètò ta tẹ́tẹ́ ẹ̀dàkùn kí ló kù ọfẹ́ mọ́ sí ìsìná ó sì sí ó lè ìsìná kí ọ̀gẹ́gẹ́ ní lè ìsìná kí fún ara rẹ̀ lọ́mọ tó jáde ilé ẹ̀sìn ó tún fi tẹ́tẹ́ kù tẹ́lẹ̀ bá lọ bí wáyàwáyà irọ́ òkú wọ̀ lẹ́nu ẹ̀tàn sẹ́nìkan ní tán ẹ̀dàkùn tí yóò bá tó gbogbo èèyàn àti ìṣèlú wa bẹ́yìn ọba tó wá tààyàn kò ní jẹ́ àwọn ọmọ tí ọ̀tọ̀ ọmọ tí yàn ti bí tí ọ̀tọ̀ máa bú ní ó lè wọ́n tán àgbàlagbà jì àgbàlè mọ́ sọ̀rọ̀ wà láì ọjọ́ tó ti lọ ẹni tí ọba fẹ́ ìbínú ọlọ́run ọba lórí ara ẹ̀ ẹ dáhùn ọgbẹ ẹ wá lọ máa sọ dáadáa bọ́mọ bá ti ń ṣe òbí ẹ̀ nǹkan méjì kan bẹ̀rẹ̀ lára rẹ̀ alákọ̀ọ́kọ́ kọ́síwọ́tò kọlù ẹ̀mí ló wà ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀mí ló wà ní because in tó bá mọ kí ẹ̀mí ẹ̀wọ́ dí sí òbí ẹ̀mí kẹfì tàbí òtútù òbí rẹ̀ lọ ẹ̀mí ò wà ní ẹlẹ́ẹ̀kejì òun ni sòkó tó lòrò àti kò ní tí wọ́n mọ́lúwàbí lára rẹ̀ ìjọmọlúwàbí rẹ̀ yóò mọ̀ fún dànù ọjọ́ ló ti lọ ẹni ti fẹ́ kó sí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀wọ̀ ẹni tá a sọ yẹn ọlọ́run sàǹfààní fẹ́ ọlọ́run tó sàǹfààní fẹ́ ní sàǹfààní pẹ̀lú ògbọ́n alápàárí tẹ̀síìmù alọ́lá هذا وصلى الله على محمد